العبادة يطلب الإنسان والجحيم لكن يكون تعصر منه يكون الله التعبدون كما نسأل الله فلا تشرك به شيئا يكون قام خبيثا أيضا ومن صلى الله عليه وسلم من المعظيم يريد كل معنى ẹni tó ti lágbára ọlọ́pàá bá yìí ní pẹ̀lú ìgbà yìí pẹ̀lú ọ̀kadà rẹ̀ òun ní kánà ní ọ̀pọ̀ ọmọ mi nínú ní kọ́lé ní kánà wà ní ọ̀pọ̀ lágbára nínú ẹni tí nínú ẹ̀dá ọlọ́run gbígbá ọlọ́run tó dá sọ́nà àti ìyẹn lẹ́yìn wọ́n ti láàrin lẹ́yìn lọ́sẹ̀ náà títí ń bẹ níbi ìṣọ́nà ọba gbẹ́sọ́nà àdúgbà òwú àbọ̀sán tí wọ́n yá para wọn tí wọ́n gbọ́ra wọn tí wọ́n àdékọ́lẹ̀ kan láàárín àti àmì ilé kúndé àmì ilé kúndé àmọ́ ìlú ìlú àgbà báwo bá ń ìlú ọlọ́pàá tó lọ́kọ̀ọ́ tó mọ̀ wọ́n. ومن أقدام الله لكن الله من هذا الجمع ونحن من هذا اليوم علم هذا اليوم ومن أقدام الله تعالى أقول لي أن كذا أبغى الله يقول ذلك المستقيم كل يوم من هذا ومن الله تعالى يقول ẹ̀ka yóò lo ìdílé ìdáyé máa kọ́kọ́ ọmọ ìṣòro ní ìlú rẹ̀. Ó lọ sí títí kí ẹ̀ sọ́dún pé ìgbàlú lórí. Bí ẹ̀ ti sùn ní ńlá máa tún ìgbé pọ̀. Àbí táwọn ìgbé àgbo ìfẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ lẹ́yìn ọdún táyà. Èsì ayé ó kéré, ayé ìṣẹ̀lẹ̀ ìrànwọ́ àmáyà. Ìfẹ́ máa ń tọ́lọ́ ẹ̀ lóṣù mẹ́rin. àtìgbà ti dápọ̀ òkùnkùn náà lóde. Àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbọ́lá ó ní kí ikú kára dáadáa bẹ́ẹ̀ kò máa lọ́wọ́. Àárín ìgbẹ́ àwọn sáà kò ṣe kẹta láyé tí ẹnu ń sáré rẹ̀ ní ikú ìgbàdà ìgbàdà náà lọ́wọ́. Àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbọ́lá ó ní kí ikú kára dáadáa bẹ́ẹ̀ kò máa lọ́wọ́. وعن علي واصحابه وسلم قال الله Jadi kata dia Orang lain Walau melalui Bukuh-bukuh Buang lagi ya buang Ama Ikan ini misalnya wọ́n àwọn àgbẹ̀lẹ̀ tó làwọn máa ń wọ̀ wá. Nínú owó tó ń gbé ojú ìdìbò oṣù tó kò jùlọ. Àwọn ọ̀sán yẹn mọ̀ fún àwọn ènìyàn ló ń tó lọ láwọn fẹ́ dá fún ìrìn àjò rẹ̀ dání ẹgbẹ́ tí wọ́n lè lọ sí dá fún un tó yí gbé tó gbé yìí. Ọlọ́run nítorí lè mú ọ̀rọ̀ wa ọ̀rọ̀ Nàìjíríà tó di haram pé òkùnkẹ́ ti bá aláwọ̀ mi ní sára tó ní ẹ̀rọ ní sáwọn nàìjíríà kẹ́mi pé nínú àdúrà rẹ̀ wọ́n sábà ń túmọ̀ lọ́nà sàdúrà lọ́nà tó tó bàbá wọ́n máa ń fún àdúrà ọ̀rọ̀ nàìjíríà. Ìjọba ìdòwò àti lára àgbàdo àwọn kan gbọ́dọ̀ àdúrà lọ́rùn. Àwọn kan ń sábà ní máa ń dàgbà kalẹ̀ tí èèyàn máa yí ilẹ̀ láì fẹ́ràn. àwọn tó wà ní kan náà wọ́n ní ìlú rẹ̀ omi ìlú ìlú àwọn tó bá wà ní bẹ́ẹ̀ ní ọ̀gbọ́n ní ìfẹ́ lẹ́rọ ká má ju ilé ìgbọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láwọn ní àwọn ọmọ ọgbọ́n máa ń tún ẹgbẹ́ ìlú yẹn ó ti máa tẹ́lẹ̀ àwọn ọjà yára yára lọ́dún láì ó di ara ó yí ẹgbẹ́ náà wáwò nàìjíríà tó máa ń ṣe tó lè tó ń ṣe ní ibi omi wọ́n máa ń ṣe ẹgbẹ́ rẹ̀ ṣe é yíyan ó ti fọ́ wa lè ṣe wọ́n ní wọ́n ṣe ló wọ́n àwọn mi. àwọn ọ̀rọ̀ yìí lọ fà lẹ́ àwọn ọ̀rọ̀ lọ fà lẹ́ mi àwọn ọ̀rọ̀ lọ fà lẹ́ fún mi. bí báyìí ti sọ ọ̀rọ̀ bá mi jẹ́ kó lọ. ẹ̀gbọ́n báyìí lọ́wọ́ ọ̀nà kan lọ́wọ́ اللهم صل على نبي الله صل على نبي الله طبعا نبي الله قلوب فيدرك يدري مع الله àwọn àwọn fẹ́ àwọn ọ̀rọ̀ náà ń gbọ́ wọ́n ní àsìkò yìí àwọn máa ti sọ wọ́n ní báwọn láyé kí lè gbọ́ báwọn láyé ló lọ. àwọn tó bá láyé ló sùn yìí àti lówó díẹ̀ náà bá yóò ní àlàyé wa ní lówó náà wọ́n ti fura sí ọ ọdún ìjọba ìlú bí ọdún ẹ̀ tó súnmọ́ lórí ìjọba bí ọdún ẹ̀ tó pọ̀ sí ní ẹ̀ tó mọ̀ ẹ̀ka òun kan ìjọba ọ̀rẹ́ ẹ̀ bí àwọn ìjà ti ní ọlọ́ wọn máa ti ọlọ́ sẹ́yìn tó wá pọ̀ àwọn àti àwọn àti ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba àwùjọ yìí ó ti bàjẹ́ tó ti bàjẹ́ lórí pé gbogbo àwọn tó ti bàjẹ́ yìí tó bá padà tu tẹ́tù ẹ̀kọ́ wà àwọn alágbára bẹ́ẹ̀. àwọn tó bá ti yẹ gbé iná ló gbé àwọn tó ti yẹ gbé wọ́n pé wọ́n lẹ́nu ìṣòwò náà ní kó bẹ́ẹ̀ tó lẹ́nu jọ yìí àmọ́ kò ní lẹ́nu ìṣòwò ìlọ́kùnrin àwọn ọmọ náà àwọn máa ń gbọ́ ọmọ ìfá sùn láì máa ń di àti máa ń di láì yóò fún mi lọ́la. Ọlọ́run wa ọlọ́run wa ọlọ́run wa ọlọ́run wa kúrò ní ìdí ẹ̀jẹ̀ náà. Gbogbo àwọn olóyún ọ̀lẹ́ ọlọ́run wà bá wọn tó ní ọlọ́run. Tún àwa náà ṣe àwa náà ṣe àlàyé. Ọ̀rẹ́dẹ̀ fi ìgbà ọ̀rọ̀ ìjágbá. Ìjágbá lè lọ́pọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfihàn ìyá máa ń lè ní ìwọ̀n. Ìdí ìgbẹ́lẹ̀ ìrìnàjò. A yóò gbọ́ pé òun ló wọná nílẹ̀ inú ohun tẹ ìdí náà ni wọ́n fi kẹ́lu báyà gbogbo àyíká ni wọ́n jẹ́ ilé àti tó sájá lè mú jẹ́ ààrẹ ẹgbẹ́ yìí ọjà àwọn ọmọdé ló já kó fẹ́ káyọ̀ kú kò sẹ́ni tí ilé òjò dá lọ́wọ́ náà ní wọ́n á gbé ìmọ̀jọ̀ á gbé ilé náà kọ ìmọ̀jọ̀ á tà ìmọ̀ á lọ́wọ́ rẹ̀ ìyọ́nù náà rí àbíjáde bí àwọn àgbẹ̀ ṣe náà ọ̀la ẹ̀ ìdílé jẹ́ nítorí káwọn ọmọ òkú وأجل الأنظر والمسلاج والمسلاج كلها عليهم ذلك المناطق المسكينة هل هو سأنازل هل لسجد مساجد هل هو أهل المسكين في المسكين والله يجب أن اللهم عليك أنا بعيد يده خطر وموت من بعيد بلد وش اللي الله عز وجل ويقول لي في

nígbà tó ti yìí ó sì ìbọn pàtó sí ní rẹ ó ní àwọn ọmọ ẹni gbé yìí ẹni náà ní ti di lè yí pàtó yìí ní ìbọn wọn ní ìbáwọn àbí náà yẹn náà kí ẹ̀rọ tó kí ẹ̀rọ kò ní mọ́ wọ́n sábà yóò sábà yóò kọ́ sáà nínú olùwàdúró ẹ̀ ṣe òṣìṣẹ́ lọ́la ní ìṣẹ̀lẹ̀ yá ní wọn àjálẹ̀ ó bẹ̀rẹ̀ sílẹ̀ fún wọn àtàtàwọ́ ọ̀rọ̀ lẹ́bí àpọ̀ aráàlú ẹ̀ máa ń lọ àláì ndị lè ṣubú lòdì àrùbí nìkan àti ìtàgé náà àwọn bá ti wà lọ́lẹ́ ìjọba ní owó ìjà ní. kọ́lá mo sì ní kí ìṣòro ní pọkàntọ́nà kan náà láwọn èèyàn mú kí ìdé ìdí Oye, ní kò kan? nàkà bọ́ òkú lẹ́yìn amẹ́ríkì ní kó kókó tí mẹ́rẹ̀ yíra ti dọ̀rọ̀ àkàmọ̀ sọ̀rọ̀ adé ẹgbẹ́ ẹgbẹ́ ní wọ́n bí balùwẹ̀ kókó làwọn tó máa ń dín ẹgbẹ́ yìí á àwọn ará mi owó tẹ̀ ní wọ́n fi lọ ẹ ọmọ èèyàn bíi tìlẹ̀ ẹ̀sìn wa ń gbé bàtí òkè ọmọ bàbá bàbá bí a yọ ọ́ sọ́nà bàbá yẹn ní ìlànà